والصلاة والسلام على رسول الله محمد عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى لا يوجد سواجه قلت شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى تؤذن àwọn ẹni tó ń tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n jẹ́ ẹni tó so wípé wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run wa fún wọ́n sì ka súnà nàbì sallallahu alayhi wa sallam fún ọ̀rọ̀ ọlọ́run wọn kì í gbà láti ti ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run síwájú ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kì í sì gbà láti fi lànà nàbì sallallahu alayhi wa sallam láti fi gba pààrọ̀ bí bàbàrà tí wọ́n bá bàrà ọ̀rọ̀ lọ́n bí bàbàrà tí wọ́n bá bàrà ọ̀rọ̀ anábì Muhammad àti ìlànà rẹ̀ sallallahu alaihi wa sallam ni wọ́n ti ń pè wọ́n ní ahlul kitabi wa sunnah àwọn ẹni tó tẹ̀lé al-Qur'an àti sunnah anábì Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tó túnmọ̀ sí pé àti jẹ́ni tó tẹ̀lé sunnah yìí sorúkọ lásán àti jẹ́nu tó tẹ̀lé súnà yìí ṣe ike mo fẹ́ láti jẹ́ bẹ́ẹ̀ lásán ṣùgbọ́n ní í ṣe pẹ̀lú sẹ́ ó ní í ṣe pẹ̀lú wà ó ní í ṣe pẹ̀lú gbèsè tó máa ń gbé ẹni tó bá ti tẹ̀lé tọ́lọ̀ tó ti tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wa sallam tí ó sì gbà láti fi ìlànà òdodo yìí pààrọ̀ àwọn là ń pè ní dání ahlu sunnati wal jama'a torí di eléyìí. وهم وسموا أهل الجماعة بكنا نتنا سواني àwọn ẹni tó ṣe pé àwọn kan ní jama wọ́n pè wọ́n ní àwọn ẹni tó ṣe pé àwọn kan ló ní jama kí ló fà nítorí pé àwọn ẹni tó tẹ̀lé súnà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ijtama'u ala athari rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní wọ́n péjọ lórí àwọn ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. wàtàwọ́ọ́ bí anwarihi wọ́n sì fi ìmọ̀lẹ̀ àwọn ìlànà ànábì sallallahu alayhi wa sallam wọ́n fi ń ti àtùpà tí wọ́n fi ń ríran. وتحكيمه في القليل والكثير ọ̀rọ̀ níbi sọlọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ wọ́n ti máa wá dájọ́ lọ níbi tó tóbi àbí tó kéré àwọn kì í sọ pé léyìí kéré ẹja lọpọlọ wa mẹ́ wọ́n kì í sọ pé léyìí tóbi sànàbí wa sọ nípa rẹ̀ kẹlà gbogbo kẹtẹ máa fẹsẹ̀ pátá ọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ànábì sọlọ́lá àríwá sẹ́lẹ̀ ni wọ́n máa wá dájọ́ lọ. pẹ̀lú jẹ́mẹ́ àtúwò. المجتمعون الذين ما فرقوا دينهم يا جماعة إلى أن تسكوا أن قلوري ودودو أن تشوف بس ويلا يلا nítorí pé àwọn tó pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ wọ̀kánú ṣíà tí wọ́n sọ̀rọ̀ àwọn di ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ṣíà ṣíà kan ṣíà míì ṣíà kan ṣíà míì bìmọ̀ àná fírọ̀ ìtumọ̀ ṣíà níbẹ̀ yẹn òun náà ni àwọn ẹni tó ṣe pé wọ́n ti ra àwọn yẹlẹyẹlẹ àwọn tó tẹ̀lé súnà anábì Muhammad sallallahu alaihi wasallam ẹnu tí wọ́n kù lórí kankan àwọn kò sí apẹ́ ẹnu ẹnu wọn kù lórí kátẹ́lé tọ́lọ̀ ó kù lórí kátẹ́lé tí anábì sallallahu alaihi wasallam wọ́n gbogbo ẹ̀ ala basira pẹ̀lú mà ìmọ̀ àmàdájú ìmọ̀ ṣùgbọ́n àwọn ẹni tó ṣe àwọn gbé ẹ̀sìn tí wọ́n yẹlẹyẹlẹ àwọn tí wọ́n àwọn jẹ́ ẹni tó ṣe ó yà ó ta pa ó ta pa ó sì ya pa sí àlùfẹ́rẹ́ ọtí nàìjíríà àwọn ẹni tó ṣe wọ́n là tó bá di lọ́la àlùkìyà nítorí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ti fi hàn gẹ́gẹ́ bí alukurani náà ti ṣe ṣàlàyé fún wa wípé àwọn ẹni tí wọ́n pín ẹ̀sìn ju wọn yẹlẹyẹlẹ tí wọ́n ti ra wọn lọ́tọ̀ọ̀tọ̀ tó ṣe wípé wọn kì í jọ rìn pọ̀ wọn kì í jọ wọn kì í jọ tẹ lórí pé wọ́n gbọ́rọ̀ ọlọ́wọ́n bá yín wọ́n sì gbọ́ lánàá nàbì sallallahu alaihi wasallam yẹn ọlọ́ọ̀fin hàn nàbì sallallahu alaihi wasallam pé àrẹ́bì sọ̀kan nínú ọ innal ladhina farraqu dinahum wa kanu shi'an lasta minhum fi shay'in àwọn ẹni tó ti pé pé tiwọn yẹlẹyẹlẹ tí wọn ti ra wọn lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ fọọmù tiẹ kí mi fọọmù tèmi kóńkó jábẹlẹ alẹbi sọlọ lọ àti sẹlẹ ìwọ kì í ṣọ̀kan nínú wọn bẹ́ẹ̀ lọlọ sọ fún alẹbi sọlọ lọ àwọn àríwá àríwá sẹlẹ. eléyìí ó fi hàn wá wípé àwọn ẹni tó ń tẹ̀lé súnà àwọn gan ni ahlul jamaa nítorí pé as-sunnatu tad'u ila al-ijtima' wa la tad'u ila al-furqa súnà ń pè wá lọ sí di kápéjọpọ̀ ṣọ̀kan kì í pè wá lọ sí di kápé yẹlẹyẹlẹ kásọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́ni wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu gbogbo yín pátá ẹsùn rọ̀ máa rọ fún ọlọ́run ọba lápapọ̀ yín ẹ̀ gbọ́dọ̀ yẹlẹyẹlẹ. ọlọ́run ọba wa ó fi hàn wá wípé àfi ká ṣọ̀kan iná àlàáfi lè jẹ́ ọmọlẹ́yìn anábì muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nítorí pé àwọn ẹni tó ti pẹ́ kún yẹlẹyẹlẹyẹ tí wọ́n fi ojú ọ̀nà alẹ̀ lẹ́yìn ìgbà tó dodo ti hàn sí wọn fi ìmọ̀nà sílẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti hàn yàtọ̀ yàtọ̀ sí ìsìnà. àwọn eléyẹ ọlọ́run bá ròyìn bá ti mọ̀ sí àwọn òsì jẹ́ o níjọ́ gbẹ̀ndẹ̀ àkèyà ọlọ́ni yọ̀ọ́ mẹ́tẹ̀ fi yọ̀ọ́ gbọ̀wọ́jú wọ̀tẹ̀síwọ́jú wọ́jú فأما الذين اسودت وجوههم فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون ẹran tí ọjọ́ tó ṣe wípé àwọn ojú kan dúdú tàbí ọ̀pọ̀ ojú hàn àwọn ojú kan funfun wọ́tẹ̀síwọ́tẹ̀ ojú àwọn ojú mi ò dúdú. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم ẹ̀yin àwọn tó ti wọn dúdú tó bá ti jọ gbẹdà kéèyàn àwọn mọlẹkọ náà sọ fún ọ pé akẹkọọ tó bá rẹ ní ìmọ̀ nìkan pé ẹ̀yin sá ìgbàgbọ́ lẹ́yìn ìgbà tẹ̀ ti gbàgbọ́ ni ẹ fojú ọ̀nà sílẹ̀ lẹ́yìn ìgbà tí mọ̀nà ti wá bá yín ẹ tàpá sódodo lẹ́yìn ìgbà tó fi hàn sí yín lọ́dọ̀ òkùnlá àdáàbà bima kuntum takfurun. Ibn Abbas radiyallahu anhuma turjuman al-Qur'an olùsí àlàyé yín ké fún wa nípa al-Qur'an ẹni tó ti ń pín látàrí àdúrà tánàbì sallallahu alaihi wa sallam ti fún ó di àgbẹ̀ olùmọ̀ọ́. nínú ìjọ yìí nípa àlàyé al-Qur'an. Ibn Abbas ni yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh. ọjọ́ tí àwọn ojú kan funfun táwọn ojú kan sì dúdú. Ibn Abbas ni tabyaddu wujuhu ahli sunnati wal jama'ah ojú àwọn ẹni tó ń tẹ̀lé súnà Nabi sallallahu alaihi tí wọ́n ti péjọ tó ń pínra وتسود وجوه أهل البدعة والفرقة ojú àwọn aládàáda lẹ tí wọn pera wọn yẹlẹyẹlẹ ojú tí wọn dúdú tó bá jọ gbẹndà kéya ọlọ́run ti wá lọ́kàn nù ọ. alimami ahmed rahimahullah wọn gba ìgbà wọrọ wa láti ọ̀dọ̀ muhammed bin jabal radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam qaal inna dikbal insani ka dikbal ghanam. يأكل الشاردة القاصية فإياكم والشعاب وعليكم بالجماعة والعامة والمسجد النبي صلى الله عليه وسلم وصحبه dájúdájú ìkókó tèèyàn ó dà gẹ́gẹ́ bí ìkókó ti àwọn àgùntàn náà ni ìkókó ètò máa ń tẹ̀ láwọn àgùntàn á rí i pé àgùntàn tó bá gbẹ̀yìn tọ́ndá nìkan tí ní ìkókò náà sábà rí sọdẹ ṣùgbọ́n àgùntàn tí máa ń bẹ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí ọ̀dá nìkan lọ ẹ rí pé ìkókò yìí sábà rí gbé bẹ́ẹ̀ náà ni ìkókò dáhùn èèyàn èyí tó ti kó náà máa láwọn èèyàn ẹni tó máa ń rí mú nínú àwọn èèyàn òun náà lẹni tí máa ń dá nìkan rìn tó ti gbé pọ̀ bẹ pẹ̀lú àwọn èèyàn torí ẹ ẹ o fún ìmọ̀ adánìkàndé ẹ ṣọ́ra fún àìjẹni tí ó máa fẹ́ dá wà ẹ fún àtìjẹni tí ó máa dá wà wa alaykum bil à ẹ jẹ́ ọ̀kan nínú ẹni tí ó wà pẹ̀lú àwọn mùsùlùmí wọn kù lórí àwọn mùsùlùmí gbogbo ẹ máa bẹ pẹ̀lú wọn wọ́n mẹ́sì ẹ sì jẹ́ ni tí ó dùn nínú mẹ́sàlásì. eléyìí ó tún wá nù àdéhùn mi ibi al-jama'atu rahmah wal-furqatu 'adab ìgbéjà náà ìkẹ́ni o ìpínyẹlẹyẹlẹ ńkọ́ ìyá ni. wọ́n wá láti ọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní al-khilafu sharr. alxilafu ṣọ́ọ̀ ó ní aburú ní ìyapa o aburú ní ìyapa. ó sì wá nínú hadith láti ọ̀dọ̀ anábì muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní iftaraqat al-yahud ala ihda wa sab'ina firqa waftaraqat an-nasara ala sintayn wa sab'ina firqa وستفترق أمتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قالوا يا رسول الله من هي قال هم الجماعة وفي رواية هم من كانوا على مثل ما أنا عليه اليوم وأصحابي من هو يهودي أنا يلي يلي دي دي wọ́n pín sí ọ̀nà mọ́kànléláàádọ́rin. bẹ́ẹ̀ àwọn nàkọ́rọ́ àwọn náà pín nínú ẹ̀sìn wọn wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ sí ọ̀nà méjìléláàádọ́rin. ìjọ mi yìí o ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lọ́lọ́ náà pín àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n pín tó tọ̀tọ̀ sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin ha fin nar gbogbo wọn iná ni wọ́n wọ̀ wahida àyàfi ẹ̀yọ̀ kan ṣoṣo. àwọn sàbẹ̀ bíi anabi sallallahu alaihi wasallam léèrè wọ́n ní kan èyí jẹ́ gbogbo èèyàn ló wù láti jẹ́ni jẹ́ ọ̀la kọ́lọ̀ jẹ́ hmm. àlà. anabi nínú rìwáyà kan wọ́n ní umul jamaa àwọn ni jamaa nínú rìwáyà mi torí pé tí wọ́n ti kọ́ àwọn ni jamaa gbogbo yẹn wọ́n pé jamaa táwọn ni nítorí pé gbogbo yẹn pátá yẹtẹ ìtẹsọlẹ bi lẹyìnlá wà lẹyìnlá láti kéré wọn lọkùn bí dáadáa gbogbo yẹn a máa kó àwọn ni àwọn ni àwọn ni ṣùgbọ́n ìwọ òkodoro ta ni wọ́n bá sọ̀rọ̀ ta ni wọ́n bá wí ìní òjì àmọ́ bá ti wọnú wọn bá ti wọnú wọn àìkò sí sí ìwọnú wọn lónìí kìí ṣe nǹkan tí a lè tún ṣe lópin ìgbà tẹ́mi bá ń bẹ sí làákà ìdí wa. ọ̀sẹ̀lẹ̀ ike yẹn rí ike tó ń ṣe. kò tí ì mú un máa bẹ nínú ọ̀kan tí wọ́n ní yọ ọ̀la lópin ìgbà tẹ́mi bá ń bẹ àyè àti ṣàtúnṣe sí wa. torí ẹ̀ wọ́n lè wò lẹ́yọ̀ kan náà àlọ́bí tí wọ́n fi kọ́ ní húnú jẹ́mọ̀ à ó sì ṣe kí gbogbo yẹn pé jẹ́mọ̀ àtò torí pé gbogbo tí kálukú ṣe láyé jẹ́mọ̀ jẹ́mọ̀ náà làwọn náà mọ̀ pé ra wọn. èwo wá ni nínú riwaya mi ànábi sàlàyé tí wọ́n ta kókó ń bì wọ́n tu wọ́n pọ̀ sí wẹ́wẹ́ mẹ́yẹn wọ́n ní àwọn ẹni táwọn ń sọ̀rọ̀ wọn yẹn wọ́n man kanu ala mithli ma ana alayhi al-yawma wa àwọn làwọn tó wà lórí tèmi àtàwọn sàábè mi ń bẹ lórí ẹ̀ lónìí. so èyí tó fi justify ìkété tó ń ṣe ọ̀nà ni sí ìlànà ni tọ̀ntọ̀ onáníkò wò tó fẹ́ kú lórí ẹ̀ ìjọ wa dọ́gba pẹ̀lú sanabi sallallahu alaihi wasallam fún àwọn tàbí rẹ̀ lẹ̀ lórí ẹ̀ tó bá jẹ́ kó dọ́gba pẹ̀lú ẹ̀ ó sì ṣe déédéé pẹ̀lú ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó yanrantí tó múnádóko alihamudulila ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ọ̀tà pàṣẹ ọjọ́ àti kò tètè fílẹ̀ lónìí kó tó dọ̀là o nítorí wọ́n ní gbogbo àwọn tí wọ́n pín yẹlẹyẹlẹ o tí wọ́n pín sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin anábìsọ̀lá àdìsílẹ̀ ní àyàfẹ́ yọ̀kan lórí kémi àtiwọ́ kẹ́lẹ́ bá wàá jọ̀kan nínú ẹ̀yọ̀kan àfi ká jẹ́ pa aṣojú kòkòrò láti rí pé nta ń ṣe àti nta pàtì ó ti díndín pẹ̀lú dánàbì ń ṣe àti dánàbì pàtì tó sì fà wọn tàbí rẹ̀ lẹ̀ lórí ẹ̀ eléyìí ló lè mú wa là yéé torúkọ lásán yéé ti pín gbèsè kan lásán yéé ti ti pín nǹkan tá à ń ṣe àwọn kan ṣe lọ́sọ̀ọ́ fún wa because gbogbo táwọn yẹn máa ń ṣe láyé pátá òun náà máa ń lólórí àwọn olórí gbogbo nǹkan kọ̀ọ̀kan sì máa ṣe lọ́sọ̀ọ́ nítorí pé tí mo wo lórí gbogbo ìlànà tí wọ́n bá fi lélẹ̀ òun náà ní kó mọ́ kùtà ẹ̀yìn sì ti mọ̀ ní kí gbogbo ìlànà tí wọ́n bá fi lélẹ̀ tí wọ́n bá ṣe lọ́sọ̀ọ́ àwọn náà fẹ́ lọ́mọ lẹ́yìn ẹ sì rí pé ọmọ lẹ́yìn lẹ́yìn ìgbà tó bá ti gba ìlànà òun ọmọ polongo rẹ̀ ni òṣùgbẹ́mi àti wọ́ afúlá adúgbò kọlọ̀ tó ti wá ní Islam ibi tó ti yàtọ̀ nínú Islam

táwa lẹni tí wọn gbà nù wa níbi kọkọlọ ẹnìkan dáa tó tún àbójú tó lọ kò sí torí ẹ ló ti jẹ pé ideology kọ́ ní Islam movement kọ́ ní Islam al-Islam di ẹsìn ní inna ad-dina 'inda Allahi al-Islam ẹsìn òsì lè jẹsìn láì jẹ kọlẹrì ẹsìn ò lè jẹsìn láì jẹ pé ó ní àwọn ẹrí tó múnádóko tó fi fẹ̀yìn ètò tí wọn bá jiyàn lójú oorun pé máa ṣàlàyé ẹ wàá rí wí yàtọ̀ bá a lọ torí bá a lọ ìtẹ̀sìn. اثنين قال الله قال رسوله صلى الله عليه وآله وسلم سليم في هوا ويكبين أو أهل السنة والجماعة ما ما بيكون أي في أهل السنة والجماعة أهل السنة والجماعة من سبب تطبيق هذه والجماعة ó ní kí àwọn tó ń tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dáwé ní ìbẹ̀rẹ̀ Islam àwọn gan-an ni gbogbo mùsùlùmí ní ìgbà tẹ́sí Islam bẹ̀rẹ̀ àwọn gan-an ni gbogbo mùsùlùmí nítorí wípé súnà ẹni Islam Islam ò ní súnà abẹ́rẹ́ níbẹ̀ al-Islam huwa súnà wọ́n súnà tó ìyẹn Islam. إلا وجود لأحدهما مع غياب الآخر torí pé ọ̀kan nu méjèèjì ò lè sí tẹ́kẹ̀jì ọba sí Islam ò lè sí tí ọba sí súnà súnà ò sì lè sí tí ọba sí Islam tó ìbẹ̀rẹ̀ Islam kò sí nǹkan kan tọ́jọ́ bí dáa gbogbo àdáda lè kò sí tọ́jọ́ torí ẹ̀ gbogbo yẹn bẹ lórí Islam gbogbo yẹn ń bẹ lórí súnà ìwà tí àdáda lẹ dé tó di ikú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sàdáda lẹ àdáda lẹ tàwọn ṣíà àdáda lẹ tàwọn àkàwárì nígbà táwọn àdáda lẹ ń ṣẹlẹ̀ tó di ikú àwọn àkàwárì wọn gbé nǹkan ogun sí àwọn mùsùlùmí pa wọn máa pa wọn àti pé mọ̀lẹ́sẹ̀kì kò kẹ̀mí rà ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ńlá lọ́dọ̀ sí wọn wọn ní kébèrè ni wọn wá ní. jíjẹ́ tí wọ́n jẹ́ kébìrì ń ọ̀sọ̀ ẹ̀jẹ̀ wọn dẹ̀ sọ pé káwọn ta dànù ọ̀sọ̀ dúkìá wọn sọ fáwọn fáwọn lè gbà eléyìí ó mú kí wọn wá pe ẹni tó ń tẹ̀lé súnà ní wal jamaa wípé ẹ̀yìn lẹni tó ń tẹ̀lé súnà tó ti pọ̀ jù nítorí pé níbẹ̀rẹ̀ ìgbà dáadáa dálẹ̀ náà tún wá dé nígbà yẹn àwọn tó ń tẹ̀lé súnà náà ló tún pọ̀ jù àwọn tó tún tẹ̀lé súnà náà àwọn ni wọ́n tún pọ̀ jù gbà yẹn tó yẹn pé àwọn wo bí Islam ti ṣe bẹ̀rẹ̀ àti bí òǹkà àwọn ẹni tó ti súnà mú ti ṣe pọ̀ tó ń gbà yẹn làbí sọ pé àlè súnà sí wal jamaa ẹlẹ́ẹ̀kejì àwọn wo bíbí ẹni tó ń tẹ̀lé súnà àwọn lẹnu wọn kò sórí ntí máa mẹnu ẹni kò títí ní máa mẹnu ẹni kò alùpùpù wọn sunna àti sunna nàbí wa nítorí pé àwọn ni hablullah ilmẹsì okùn Ọlọ́run tó nípa tí kìí tí kìí já ẹnu tí wọn kò lórí kìtàbù sunna ó fi èyí kùtù sunna pé ìyàpọ̀ ẹnu máa ń bẹ nítorí pé ọ̀gá ni wọ́n lè gbé alukurani tó báyìí yóò lè ọ̀rọ̀ alukurani kọ́ là ń sọ ní ìsìn ọ̀gá ni wọ́n lè gbé ọwọ́ nu súnà báyìí á gbé ọ̀rọ̀ súnà kọ́ là ń sọ ní ìsìn tí a lù súnà tọ́ka ni wọ́n bá sọ kọ́ sọ tó bá sọ kọ́ nàbí sọ̀rọ̀ wá àwọn àríkò sẹ́lẹ̀ mà sọ ẹ̀ ní ní kí fanfa àwọn tó sẹ́kù mà wọ́n máa gé alẹ́ ní mọ́mìnì wọ́n á mọ́mìnì ọlọ́run kò tó sórí wàrúwò lójú gẹ́gẹ́ bí òkúté tọ́sọ́rọ̀ gbàgbọ́ òdodo lóbi pé tí ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ bá ti dájọ́ kan táwọn wá sọ fún àwọn atúfẹ́ ẹ̀sẹ̀ ẹ̀sà báwò lẹ́yìn tọ́lọ́ ti ti dájọ́ kò sí àyè láti fẹ̀sà hàn wala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la ọlọ́ni ọ̀rọ̀ orí bí wọ́n ti fẹ́ wí o mo fi olúwa ẹlẹ́dàá rẹ̀ kúra wọn ò jẹ́ni tó gbàgbọ́ títí tí wọ́n fi máa tọrọ ìdájọ́ lọ́dọ̀ wa Ànábì sallallahu alaihi wasallam nípa gbogbo tí máa ń dáyà fún àti àwọ̀ sílẹ̀ láàrin wọn. lẹ́yìn náà tí ò ní sí nǹkan kan tí ọmọ àwọn lọ́kàn nípa àdájọ́ tó bá dá sì fi tó bá sọ fún wa ní àyàfi tí ìyapa yẹn bá jẹ́ khilafata naw'in la khilafata bọ́ọ̀d. àbíkọ́ jẹ́ ìyapa pé a lè túmọ̀ àyà yìí pẹ̀lú ìtumọ̀ kínní kejì kẹta kìí ṣe yí pé ìyapa ntí wọ́n wí pẹ̀lú tèmi wí kò síbi tí wọ́n ti lè pàdé ẹ̀ lè rí ìyapa láàrin wọn. lápèjúwe ọlọ́run tó gbé wàá jẹ́ sínú bí ẹ̀ ti òkun ọlọ́run ọba ń nípa apá dídì mú wọlé àtẹkọrọ ẹ má ti pín yẹlẹyẹlẹ kí ni jókòó ọ lọ. lọ́dọ̀ àwọn alùsùnà àwọn kan gbé alukur'an ìlú kan lọ àwọn kan gbé alìsílám ìlú kan lọ àwọn kan gbé asùnà ìlú kan lọ. ìwọ lọ́wọ́ àtàkùrọ̀ alùpùpù wọlé ìsìlámù wọ́n sùn náà èwo lọ́takura kò sí ètò ọ̀takura torí ẹ̀wà àtẹ́sìmù bí hablillah ìjẹ̀míyà ẹtì òkun ọlọ́run ọba mú lápapọ̀ yín wala tafarraqu ẹ̀ mọ́kùn yẹlẹyẹlẹ òkun ọlọ́run al-Qur'ani àti sunna àti islam tọ́takura kọ̀takura ilé wọn pè ní ikhtilafu tanawwu' ìyapa pé ìtumọ̀ ọ̀rọ̀ yìí ó lè pé méjì ó lè pé mẹ́ta àmọ́ ìyapa akọ̀yìn síra wa kò lè ṣẹlẹ̀ lèmẹ́dá nítorí wọn tó ń tẹ̀lé súnà yẹn àwọn ń wọn gbogbo ló ti lùkọ́ gbọ́lápá tó gbogbo bó ti kí ma náwó tó wọn kì í ti bẹ́ẹ̀dì lórí ara wọn láti ṣe tẹ̀síra àkùránì wọn kì í ti di bẹ́ẹ̀dì lórí ẹnìkan tó náà ọmọ nǹkan kan náà lọ títí bí irú tiwọn láti ṣe tẹ̀síra àkùránì àbí súnà ànábì sallallahu àwọn máa ń tẹ̀lé tírà ọlọ́run tó náà níbi tó wà àtẹlẹ ní ìbámu pẹ̀lú àkóyè àwọn aṣíwájú wa rere tá a bá sọ pàṣíwájú rere sálámìnì sàbí ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ìyẹn ni kékeré àkóyè àwọn sàbí nípa àyà yẹn lórí ẹsẹ ní kaba mú àyà wa ní ti ti ń yín ìtumọ̀ àyà yẹn lọ́rùn torí kó lè bá àtàbù kátó fún akẹ́ ah, ànábì lọ́lọ́run kọ́ kalẹ̀ fún very good ànábì ti ó ti kú sójú báyìí one thousand four hundred and something years ẹgbẹ̀rún kan àtọ́gọ́rùn-ún mẹ́rin ọdún tún lé kòkòrò kí ni àgbóyè àwọn tàbí ń bá yà ó òní àwọn tí tàbí wà là wá ní a ajẹ́ pé àwa là kọ́kọ́ mùsùlùmí nìyẹn àwa là kọ́kọ́ mùsùlùmí nìyẹn tó lágbọ̀ọ́yé táwọn ẹni tó síwájú òní ẹ̀wọ̀n kíkọ́ bá ti lápòye táwọn ẹni tó síwájú òun ló túmọ̀ sí pé òdodo burúkú lòún fi káyé o orí gbanduku lásán ló fi sẹ́nu nítorí pé wa kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf gbogbo orí ń bẹ nínú títẹ̀lé lánàá ẹni tó síwájú gbogbo aburú sì bẹ́ẹ̀ náà dáadáa lé àwọn tó kẹ́yìn torí di ẹni kílà pé àwọn sábẹ́ ń payà kí ló dé táwọn òbí tẹ̀rù àdáda lẹ̀ tó ń ṣe. ó túmọ̀ sí pé kì í sọ́nà torí tó bá jọ́nà ìwọ ìbá ti síwájú wọn. ṣùgbọ́n nígbà tó jẹ́ sínà kí wọ́n á ní yàrá lẹ́nu pa pé wọ́n ló gbégbó orókè nípa àtìlá. ìyàgbọ́n àwọn sábẹ́ kọ́ ìwọ ni. pẹ̀lú ìyá fi hàn wá nígbà tó ń tẹ̀lé súnà yẹn àwọn ni alìjàmáà ṣùgbọ́n mi ọ̀tẹ̀lé súnà ìwọ ọ̀tẹ̀lé súnà ọwọ́ aláwa ń jama jama báwo jama kíni àgbè jama àti mọ̀tẹ́dìá jama aládàáda lẹ́yìn kòròkó yé torí pé wọ́n sọ pé àtìlù súnà ti wàlì jama sẹ́nu kó sọ wàlì jama bìjú ni dàkìyìn wọ́n sọ pé wàlì jama láìla alófin nu òfin ti pọ̀ jù sẹ̀ríà sọ pé alọ́fù ìdá ó kulé kọ̀ǹsọ́rọ̀ fa ìlàlfọ́rẹ̀dẹ̀l káàbẹ̀rẹ̀. tí wọ́n bá wí gbólóhùn nǹkan tí wọ́n sọ tí wọ́n là ìtumọ̀ rẹ̀ á máa já sí èyí tọ́ka jù nínú gbogbo tí gbólóhùn lè tọ́ka jù èyí tó sì ga jù nínú gbogbo jàmá láyé yìí ó náà ní jàmá tí wọ́n bẹ wa àwọn àtàbí sọ pé jàmá tí ń pè jàmọ́ àtọ́ ga jù tí gbólóyún tọ́ ga jù àwọn sàábé ṣé irú tí wọ́n ṣe tí wọ́n fi ń jẹ́ ẹni gíga ẹni wọn náà ṣe ni alhamdulillah kìí ṣe irú rẹ̀ a àti kò jésù kò rẹ̀ kó lé kó tètè yọ̀nà padà sí dáadáa. wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n jẹ máa tí wọ́n pè wọ́n yẹn kì dandan kó jẹ́ pé wọ́n pọ̀ sẹ́sì nínú èèyàn mélòó jẹ máa náà ni fi sọ̀lẹ́ sí jẹ máa. èèyàn méjì nínú òun jàmáà là ń pè wọn kí ahlùsùnà tí wọn fi pè wọn ní ti kìí dandan kó pé méjì lù kàn kìí dandan kó pé lù kàn dábàá pé ah, ẹrí àwọn akọ bá ti yìí kìí ni wọ́n ti jẹ́ jàmáà mọ́rò kó yé wa aṣọ nǹkan méjì ni pé Islam àwọn ló ti àwọn lẹni tó ṣe wípé ẹnu wọn kù lórí ntí máa mẹ́nu ẹni kù gbogbo àwọn míì tí ìbá ti ṣe pé kìtàbù súnà ni wọ́n bá tẹ̀lé ẹnu wọn kì í kù tòṣùgbọ́n ní tó ń tẹ̀lé súnà ẹnu wọn kù lórí ntí máa ẹni ẹnu wọn kù lórí ọlọ ó tún kù lórí eŋti ẹnu àwọn olùmọ́kò lé lórí. eléyìí ni wọ́n fi gbìyànjú ahlu sunnah wal jamaa torí ìdí eléyìí ó lè jẹ́ nìkan lórílẹ̀‐èdè kan ó lè jẹ́ nìkan lórílẹ̀‐èdè kan ní tẹ̀lé súnà wọ́n máa pè ní kíni ahlu sunnah wal jamaa tó ti pé yàn kan ni nítorí pé bẹ̀rẹ̀ sí báárì lọ́sùn yẹn ní wò ó mọ ìpìlẹ̀ wà bẹ̀rẹ̀ sí báárì mẹ́ẹ̀ẹ́ àti wò má tuma tó mú wọn kò wọn ní ahli sunnati wal jamaa. sẹ́lẹ̀ tó túmọ̀ sí pé kó o fi lè bàjẹ́ ọ̀kan nínú ẹni tó tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam tí wọ́n ti jẹ́ jamaa pẹ̀sẹ̀ ìgbà tí wọ́n ti signboard onídìkẹ́ kọ signboard onídìkẹ́ ìsẹ̀lẹ̀ direct paper kò sì níìdì kọjá pé ẹ ẹgbẹ́ ẹlẹ́yà àtìlẹ́ àtìlẹ́ àtìlẹ́ làjọ sí oní because kí society

nítorí pé bẹ́ẹ̀ alẹ́ islam rẹ̀ ibẹ̀ ìgbà tí islam bẹ̀rẹ̀ lánàá àjòjì ni wàtẹ̀yẹ̀rúdù ghariban kama bada'a yóò tún padà dàdùjì gẹ́gẹ́ bó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ládùjì ó túmọ̀ sí pé ó bẹ̀rẹ̀ sí ní lọ títí títí ó kù ládùjì àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn yóò tún padà di àjòjì gẹ́gẹ́ ti bẹ̀rẹ̀. Bàkúrúbá kọ́ máa jẹ́ ti àwọn tí wọ́n jẹ́ àjòjì nítorí pé wọ́n ti Islam tó bẹ̀rẹ̀ lájòjì tí ó tún padà wá di àjòjì. tẹ́lẹ̀ báyìí wa wọ́n lẹ́nu wọn tún kò lórí alẹ́jùmọ̀ inú wọn fi ń pè wọ́n ní wọ́lẹ́jọ̀mọ̀ wọ́lẹ́jọ̀mọ̀ fi làwọn yẹ wọ́n ti fọ́ ìtẹ́nu lé lórí lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní alẹ́jùmọ̀ ìgbà ìmú wa kú ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ìtumọ̀ àlejò tẹnu àwọn alùsùnà tó kò lè lórí amatidá àti sàlàyé sàlàyé pa rẹ̀ amasùnà àti sàlàyé púpọ̀ nípa rẹ̀ ẹnu wọn tún wá kò lórí nǹkan kẹta wọn pè ní àlejò àlejò wọ̀nyí iná làpẹ̀tùmọ̀ rẹ̀ lédè lárúbáwá ní alẹ́tífà kẹnu okùn ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ìtumọ̀ rẹ̀ òun náà ní ètèfà kù. مجتهد أمتي محمد صلى الله عليه وآله وسلم في وقت من الأوقات بعد وفاته على حكم شرعي هناك كان àwọn ẹni tó nímọ̀ dé ipò pé wọ́n lè gbìyànjú mọ ìdájọ́ látara àkùránì àti súnà kírú wọn irú wọn irú wọn irú wọn kẹnu wọn kò ní àkókò kan nínú àwọn àkókò lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí ìdájọ́ òfin kan eléyìí ni wọ́n pè ní al-ijma' eléyìí tó túmọ̀ sí pé ittifaq mujtahid ummati Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn olùgbìyànjú tí wọ́n ní màdébí kí wọ́n lè gbìyànjú màdájọ́ òfin látara al àti Sunnah. ó túmọ̀ sí kẹ́ni tí ò ní gbìyànjú bẹ́ẹ̀ á nídìí rẹ̀ nínú ìjùmá ohun òye sọ̀kan náà ẹjọ́ sí ìjùmá. bákan náà nínú ìjọ ànábì sallallahu alaihi wa sallam kẹfẹ́ yìí ọ̀gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀. lákòókò kan nínú àwọn àkókò lẹ́yìn ikú ànábì kò sí ti ń jẹ́ nítorí pé a ti mà lójú ayé ànábi sallallahu alaihi wa alihi wa sallam ibi tá a ti máa rí ìdájọ́ ni kí ni al-kitabu wa sunnah tíra ọlọ́run súnà ànábi sallallahu alaihi wa alihi wa sallam àmọ́ báwọn kan wá péjọ àwọn gbogbo àwọn olùkọ́ àwọn olùmọ̀ tí wọ́n ní gbìyànjú ní gbogbo àgbáláyé wọ́n wá péjọ wá ìdájọ́ fún nǹkan kan tí ò sí ètò ti pé kò sálàyé rẹ̀ pọ́nbélé náà kúránà sunna àmọ́ kí ni wọ́n wá fẹ̀yìntì kí wọ́n fi rí ìdájọ́ yẹn òun náà lè kéde ààbò wọ́n sunna nítorí pé àkùránà sunna gbogbo nǹkan ló wà ń bẹ̀ ṣùgbọ́n fáwọn ẹni tó lọ́wọ́ bá kú lójú kí wọ́n fi torí ẹ̀ àwọn nǹkan kan wà náà kúránà tó wọ́n dà gẹ́gẹ́ bí principles àwọn òfin àti lánàá sẹ́kì látara rẹ̀ ló ti mọ ìdájọ́ tí wọ́n sọ pọ́nbélé. kí ẹ bá ti sàlàyé fún wa pípín ìgbà tí olùmọ̀gán tọ́ka àyà tí wọ́n létí pé máa kọ́ rọ́pùnà fi kìtàbí mi ṣẹ́yìn. kò sí nǹkan kan táwọn ọlọ́wọ́n bọ̀ sọ nípa rẹ̀ nínú Al-Qur'an. ọ̀nùtàbá jẹ́ bẹ́ẹ̀ ó sì lọ gbé báàgì kan wá ó ní tá bá rọ búrẹ́dì sínú báàgì yóò wo tó bá ẹ bá wò dáhùn rẹ̀ nínú Al-Qur'an. ti fà lọ oníkóòsó ó ti fi tí wọ́n ti di búrẹ́dì tàtàndé lo búrẹ́dì ó ní ẹ̀jọ́ ìbéèrè kan ló gbé wa wá bí o tá a bá fẹ́ rọ búrẹ́dì sínú sáka yìí tá a ti rọ́ sí i yóò wo tó bá o ah based on experience àwọn ni ah yóò tó báyìí yóò tó báyìí báyìí báyìí tó wọ́n ti da búrẹ́dì sí wọ́n wọ̀n wọ́n rí i pé láàrin tí bàbá búrẹ́dì sọ náà àwọn àníbọ̀lẹ̀ lè wà nù alukurani ọ̀yà yóò àwọn alukurani ọlọ́ni fẹ́ alú ahẹ̀lẹ̀ díkìrì ẹ̀kọ́ tó lára àwọn olùmọ̀ni ẹbí lórí sẹ́yìn ọ̀bá mú láti bí bàbá búrẹ́dì lórí ọdún tó bèrè wọn ti pa búrẹ́dì. eléyìí túmọ̀ sí wípé gbogbo nǹkan pátá lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wa sallam àlàyé rẹ̀ náà nínú kìtàbù ọ̀sánà lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wa sallam tàbí kìtàbù ọ̀sánà tá a bá rí inú kìtàbù ọ̀sánà alẹ́jùmá àwọn olùmọ̀ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú ṣùgbọ́n ìdájọ́ ìta ń wá dájọ́ rẹ̀ ó lè má bẹnu Al-Qur'ani pọ́nbélé báyìí ṣùgbọ́n yóò bẹ nínú rẹ̀ níbi tó ṣe yí pé àwọn ẹni tó lọ kú lójú tó fi lè ríran àwọn ni ó mú dájọ́ rẹ̀ jáde ọlọ́ni wọlé rọ́dúró ilà rọ́súlì wà ilà olè amẹrẹ mìíràn làálìmà olèdí nà yẹ sàmbẹ̀kú náà kò mìíràn. فإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه, ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منه. ترى كما وابهم ني أورو àbí ọ̀rọ̀ fàyàbalẹ̀ wọ́n máa ṣaká láàrin àwọn èèyàn láì jẹ́ kí wọ́n ní mà nípa rẹ̀ bàtí kan dá padà sí ọ̀dọ̀ anábì sallallahu alaihi wa alihi wasallam wọ́n ti dá padà sọ́dọ̀ àwọn olùmọ́nù wọn ni la'alimahu alladhina yastanbitunahu minhum àwọn tó nímà nínú wọn wọn bá mà àwọn tó nímà bá ti yọ ìdájọ́ ìdájọ́ òfin látara al àti ọ̀rọ̀ yẹn ọ̀kan náà nìyẹn méjì ọkọ̀ tó ti gbogbo ti yé léyìí ìyé léyìí bẹ́ẹ̀ ìlọ́fà ló ti jẹ́ pé al-kitabu yẹn òun náà ló bí al-ijma' lápẹjúwe Ànábì wọ́n sọ̀rọ̀ nípa pípín a bá fún yẹn lẹ́bùn ẹni tí wọ́n bá ti gùn lẹ́gùn náà tún padà bá mọ́ ọ. kọ́nà bàdà gẹ́gẹ́ bí ajá tó ti pé tó bá pọ̀ kalẹ̀ yóò tún padà lọ jẹ ìpọ́ rẹ̀. Ah! ìmáàmù Shafi'i rahimahullah ta'ala gbàtí ìmáàmù Ahmad kàdé ti yẹn fún wa wọ́n ní kí ló burú tí ajá bá pọ̀ tó tún jẹ púpọ̀ tó pọ̀ kalẹ̀ kí ló burú bẹ́ẹ̀ bá jalè pè fà tòtí wọn náà bá fún yàn ní nǹkan tó bá tún padà lọ gbà kí ló burú wọn ò gbọ́yé ẹ̀hẹ́n yẹn gbẹ́ nìkan gbọ́yé ń bẹ̀ wípé mẹ́tẹ̀lù àìdì fi hìbẹ̀tìhì kẹlkẹlbì yẹ̀kíhu sọ́nà yàrúdù ìlà àpáyé. àpèjúwe ẹni tó gbìyàn ní nǹkan tó gbìyàn lẹ́bùn tó tún wá padà lọ gbẹ̀kún padà ó dà gẹ́gẹ́ bí ajá ni tó ti pé máa ń kọ́ kalẹ̀ yóò bì kalẹ̀ tó tún padà dé ibi rẹ̀. tọ́ Imam Ahmad gbọ́ yí pé kò ní oúnjẹ wá síra rẹ̀ bí ajá tó ìtọ́ lọ tó ti pé ó bì kalẹ̀ ó tún lọ́ọ́ dé ibi rẹ̀. Imam Shafi'i wá gà kí á ló burú nínú gbájá bì ó tún dé ibi rẹ̀ kí ló burú bẹ́ẹ̀ tí tó burú bẹ́ẹ̀ wà á dé ti kan náà iná ló fi kélé yọ sọ pé tó ọba fún yẹn ní nǹkan má gbà padà mọ́ ó sì bí kóńtì hàn sọ pé tó o bá fún yẹn ní nǹkan ò lè gbà padà. sòṣùgbọ́n kálíbà fún kan lọ́lá lórí ọ̀kan oníkàlùkù ń bùkátà láti fún mẹ́rin mi wá tí ó fún ọ̀rọ̀ rẹ̀ lágbára lórí tẹ́nìkejì. alimamu alimamu alimamu ahmed rahimahullah wọn ni rárá o ǹjẹ́ yẹn wíyàn yóò mú ni dẹni tí wọ́n ti wí ajá tẹ́ ẹ bá ní ọ́ tọ́ pé tá a bá fún yẹn ní nǹkan ká tún gbà padà. yóò mú ni ti ẹni tí wọ́n fi gbé ajá mùsùlùmí sì là wà. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé laysa lana mathalu saw àpèjúwe burúkú èdè tiwa. Ọ̀tọ́ wọn lọ mùsùlùmí ọ̀dà. Eléyìí obìnrin ìmáàmù ìmáàmù Ahmed rahimahullahu ta'ala òun lè tó lágbára jù mẹ́. Wọ́n fi wọn ní tẹnu àwọn olùmọ́bá wa kò lórí ìdájọ́ kan nínú àwọn àdájọ́ èyí tó ṣe wípé ààrí pọ́nbélé nínú àkùránì àti súnà ǹjọ́ wa tọ́bí títí káwọ̀ ya pàṣẹ ká má tẹ̀lé nítorí pé ààrí pọ́nbélé nínú àkùránì àti súnà kọ̀tọ́ o kọ̀tọ́ rárá lópin ìgbà tẹ́nu àwọn ti kò lórí ìdájọ́ yẹn kọ̀tọ́ káyípa àlejò ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn kì í àwọn olùmọ̀tẹ́ǹsì sọ ní gbogbo agbáńlá ayé kìí ṣèlú kan o kìí ṣàbúlé kan o kìí ṣèletò kan o kìí ṣàdúgbò kan o gbogbo olùmọ̀ agbáńlá ayé wọn á péjọ wọn á ṣe torí ẹ̀ làwọn olùmọ̀tẹ́ǹsì sọ pé ìjẹ́ a lè rí ìjìmá òṣè má nítorí tẹ́lẹ̀ lẹ́yìn ikú ànábì sọ̀rọ̀ wá àríwá àríwá tẹ́lẹ̀ gbogbo àwọn sábẹ́ dájọ́ lùmọ̀ níbi kan náà wọ́n wà lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn náà bẹ̀rẹ̀ sí ní fọ́nká àwọn ẹlòmíì lọ gbé kúbà àwọn ẹlòmíì gbé bọ́fà àwọn ẹlòmíì gbé sham àwọn ẹlòmíì gbé misra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ǹjọ́ wa rọrùn kárí ìjùmọ̀ òde má bẹ́ẹ̀ ni alimọ́nkìnnì mọ́nkìn ó tètè ó tètè torí délé tẹ́nu àwọn olùmọ́ bá kó lórí nǹkan kan a sí eléyìí ní ìlànà àwọn alùpùpù nàìjíríà síra alimami ibn Hazm rahimahullahu ta'ala tí wọ́n pè ní maratibu al-ijma' maratibu al-ijma' gbogbo tí ibn Hazm bá pè ní ijma ọ̀bẹ àwọn alùsùnà máa ń dìrò ní. torí sábàbí wípé lọ́dọ̀ ibn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa àwọn sọ pé ìjùmọ̀ ò lè jẹ́ ti sàábì ó sì lè jẹ́ tẹni tó dé lẹ́yìn sàábì. nínú àwọn tíra láti túmọ̀ rí ìjùmọ̀ ọ̀nà ni ìjùmọ̀ ibn al-Mundhir ibn al-Mundhir rahimahullah wọn ní tíra kankan pé ní kíni al bó tilẹ̀ jẹ́ pé apá kan nínú tí wọ́n gbé ẹnu kò lé lórí ẹnu kò lé lórí rẹ̀ wọ́n ti tẹ́ lórí tíra rẹ̀ àwọn nǹkan míì tó ṣe pé kò sí ìjùmọ̀ ẹnu òkò lórí ẹ̀ wọ́n ṣàlàyé ìdí tẹnu òfin kò lórí ẹ̀ ẹni tó ṣe yàpá wọn sọ. ìgbà míì Ibn al-Mundhir kan fúnra ara rẹ̀ yóò sọ pé ẹnu kò lórí nǹkan kan òun gan fúnra rẹ̀ yóò sọ pé yàtọ̀ sí lágbájá tó yàpá. bóun ni ìjùmọ̀ òsì wá wà torí pé àlè ìjùmọ̀ àwọn yẹn fi xilá sábà tó pẹ́nu kò kọ̀yẹ́ ká tó pẹ́nu ẹnìkan yàpá. bákan náà nínú àwọn tíra láti ti rí ìjùmọ̀ هناني التمهيد للإمام ابن عبد البر رحمه الله تعالى تمهيد تبي تلاقي موقع إجماع كل واحد لفا لو كان هنا واقف لو في كوي بي إتش دي ره نبا أو إجماعات ابن عبد البر تصوره نتيرة بس أنا هنا وتيرة تبي تري إجماعات هناني المغني لابن قدامة رحمه الله tíra mugni ibnu kunama kudama ọ̀nbẹ̀nu tíra tó pàtàkì púpọ̀ nínú mọ́tò nínú rẹ̀ áàrí ìjùmọ̀ àti ń bẹ̀ tó ti kúkò ló ń kà. Al-Izz ibn Abdissalam tí wọ́n pè ní Sultan al-Ulama. قل ما اطمأنت نفسي إلى الفتوى حتى اقتنيت نسخة من المغني ونسخة من muhalla. Al-Izz ibn Abdussalam wọ́n pè ní ọba àwọn olùmọ̀ Sultanul Ulama ọba àwọn olùmọ̀ ó ní ọkàn mi ọba lẹ̀ láti máa ṣe bàtà wá fáwọn èèyàn tí wọ́n bá bi mí léèrè ìdáhùn kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọkàn mi ọba lẹ̀ láti máa dáhùn títí tí mo fi ní kọ́pì kan mọ́gínní àti kọ́pì kan mọ̀hálà ìgbà náà lọ́kàn mi tó balẹ̀ ìyẹn ni pé mo bẹ̀rẹ̀ sí ní kà ìgbà náà lọ́kàn mi tó balẹ̀ láti máa ṣe fàtáwà mo fi níyẹn tí wọ́n pè ní kọ́fì kan ìdí mẹ́ẹ̀ẹ́dógún títa ni al-Imam Ibn Qudama rahimahullahu ta'ala muhalla Ibn Hazm yẹn òun náà lọ bí ìdí mẹ́ẹ̀ẹ́la so gbogbo àwọn tíra yẹn ibẹ̀ á rí àwọn ijma'at nínú wọn ahlu sunnati wal jama'a wọ́n di kìtàbù wọ́n di sunna wọ́n tún di الإجماع وهو الأصل الثالث الذي يعتمد عليه في العلم والدين تريد الإجماع أنت نقول للولي òun nìpìlẹ̀ kẹta èyí tó ti pa àwọn afẹ́yìntì nípa ọ̀rọ̀ ẹ̀ àtọ̀rọ̀ ọ̀mà tá a bá ń wẹ́ẹ̀rì nìsín fáwọn ẹni tí ń wá mà à ń wẹ́ẹ̀rì pa kankan àmọ́ wa lọ ìdá wọ̀sánná wọ́n ní ìjìmá ìpele kẹrin ìyàpọ̀ ẹnu bí ẹ wà bẹ̀ oníkẹ́ni alqiyas alqiyas fífi nǹkan wé nǹkan. sòṣùgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin ẹnu kò lé wọn lórí in general. yàtọ̀ sáwọn ẹ̀rí mi tó ti pé ìyàpá wà nípa wọn. torí ẹ̀ àwọn ahlus sunnati wal jamaa'ah. يزنون بهذه الأصول الأصول الثلاثة أو في mẹ́ta وين إنما wọ́n máa fi wọn gbogbo nǹkan ni جميع ما عليه الناس من أعمال وأفعال باطنة أو ظاهرة مما له تعلق بالدين كتاب والسنة والإجماع إن أهل السنة بما هو gbogbo nǹkan gbogbo gbogbo ìgbésẹ̀ tó máa gbé èyí tó pamọ́ àti èyí tó hàn tí nǹkan náà bá ti ní ti pẹ̀lú ẹ̀sìn wọ́n fi alẹ́ rìn kí n yẹn sí ẹ̀sìn ọlọ́ọ̀ni àìsílọ àrínú àkọ́hán àrínú súnà kò sì sínú àwọn olùmọ̀ ìsìláàmù kò lè lórí àbí òye arinu alukur'an arinu suna is a problem ẹ̀sìn ni arinu suna arinu alukur'an is a problem ẹ̀sìn ni arinu alukur'an arinu suna ṣùgbọ́n ìjùmọ̀ wà lórí rẹ ẹ̀sìn ni pẹ̀lú ìdílé lànà àwọn tó ń tẹ̀lé sunna nabi wa wa wa gbogbo nǹkan òní wọn máa fi kì í ṣe é gbé àbí èyí tó ṣe pé kò síbi tá a lè gbé sí àwọn rárá kò wúlò lọ́dọ̀ tí wọn kitab wa sunna wal ijma. ewu wa ni ijma tá a lè lò mẹ́ wọ́n ní wal ijma'u alladhi yandabitu huwa ma kana alayhi as-salafu as-salih. wọ́n ní ìtẹnukò lé lórí èyí tá a lè múlò tó sì rí bí dúró sí òun náà ni èyí tí ń ṣe tàwọn aṣíwájú wa rere àwọn sàbẹ àtàwọn ẹni tó tẹ̀ láwọn sàbẹ níṣẹ́ ni wọ́n kò lé lórí alẹ́ amabidá wà sí níṣẹ́ ni wọ́n kò lé lórí ọ̀pámá nítorí pé ìyapa ó kéré púpọ̀ láàrin àwọn sàbẹ ṣùgbọ́n wàbẹ̀rẹ̀ dẹ̀hùn kẹsùrẹ̀ lẹ́sẹ̀ lẹ́bù wantasharat al-umma lẹ́yìn àwọn sàábí àtàwọn tàbíìn ìyapa pọ̀ àwọn àjọ ànábì sallallahu alaihi wasallam àti ìfọ̀ká àwọn kan fi kí wọ́n gbé lumi àwọn kan fi kí wọ́n gbé lumi tábàlá kú gbogbo wọn jọ kò rọrùn ṣùgbọ́n àìrọrùn rẹ̀ kò túmọ̀ sí kí kò lè ṣe é ṣe o. as-su'ubatu la tanfi al-imkan sísòro kò pé kọ́ máa ṣe é ṣe. eléyìí jẹ́ sábàbí tí wọ́n fi ń pè wọ́n ní ahlus sunnah wal jama'ah òní kí wọ́n tẹ̀lé tìrọ̀ ọlọ́ wọ́n ti ń tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n sì máa tẹ̀lé al-ijma. eléyìí jẹ́ ibi tá a dúró sí lónìí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ lórí àti ní àgbọ́yé tó péye nípa ìsìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi ń dá àgbọ́yé ń dè wà wò sì ń dá àgbọ́ ní àwíjàre fún wa lọ́la kìíyà kó tẹ̀sí ní ìbàlẹ́jọ fún wa. subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك